ojire àtàndá ojire ẹ ire lójú ògbó láyíwọlá adébọ̀lù ọmọ àtìgbà àtàndá láyíwọlá àfẹ̀mọ́jọ adébọ̀lù àtàndá ojìjire níṣàárẹ̀ àtàndá láyíwọlá adébọ̀lù àtàndá ojìjire. àgbàgbàláwọ̀ ọ̀pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ láyọ̀ ọ̀lọ́ abọ́ni ayọ̀ ọmọ lọ́wọ́ yín àgbẹ̀ lọ́nà tán bójú ẹ̀yìn pọ̀jù ọmọ àtìbá adébọ̀jú ọmọ àtìbá àtàndá ìkú o bàbá èyí adébọ̀jú ọba lọ́mọ ẹ̀mí sa akọ́sá sá ògùnmọ́ sá láyúwọlá adégbò adégbò ọ̀dọ̀ àtàndá agbọ́yé àyà àmọ́yà àtàndá láyúwọlá àbí ìjẹ́ àtàndá ní gbọ́ gbùrú àtàndá ní òmìnira odó mi wọn ní gbèrí láyúwọlá ọba lọ́mọ lẹ́wọ̀nyí àtọ́gbàmájà òyìnbí rí ìdòsàkọ̀jọ́ máa tùbà bọ́ bá pé yààyà láìwọ́dá àríbá àkọ́bí adébọ̀jọ àtàndá ọ̀pọ̀ ayaba àmì òsì nǹkan kan ṣákáṣáká lára dá ọmọ lẹ́wọ̀ yìí. atọ́ba máa ń sàrùn oníbìrì ìdò ṣàkọjú ọmọ àtìbá jàwàlà dínrín àtàndá ò jàwàlà dínrín jàwàlà dínrín àtàndá bí olóyè ìṣáálá ọmọ gbogbo adébọ̀lù àkàndá àbàrà gbọ̀sọ́ bí òrìṣà ogo láìwọ̀ ọ̀la ọmọ lẹ́wọ̀rin abọ́ni ayọ́ ọmọ lẹ́wọ̀rin àkàndá mọ̀ kí ọ̀kíọ́ mo sì yàn ìhàn ọkù adébọ̀lù ọba lọmọ díẹ̀ mi. olùgbọ́n ti ń jọba lọ́yọ́ pẹ́ẹ́ àwa níjọba lọ́yọ̀ọ́ pẹ́ láyíwọ́lá adébọ̀dúwọ́ máa kíba àtàndá láyíwọ́lá kò ní ìjọba gbọ́mọ̀ wẹ́lá àfin bíi ìdí láyíwọ́lá ọmọ láwọ̀ọ́yìn abọ́ni.